ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته لين كتي أصدقكم ولو أباوة ọba ọ̀gá ògùn ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tá ọba aláforíjì atọ́rọ ìtẹ́ àtijọ́ fún anájọ́wà Muhammad ìtẹ́ àtijọ́ yìí kọ́ máa mọ̀ lórí ẹ̀ kọ́lọ̀bọ́ ara lẹ́rẹ̀ àwọn tàbí rẹ̀ àti gbogbo àwọn tó bá gbèsè rẹ̀ kọ́ sí ètò ìdí ọjọ́ ẹ̀sà akẹ́rà ní kí ọlá ìkí ọlá ìtítí a ti máa tẹ́ alẹ́gbẹ̀wé alìkìyàmọ̀ lẹ́ẹ̀kan ti pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tí ó kó wa jọ pẹ̀lú ìdùnnú ọba tó fún wa lọ́mọ ní àkókò tó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ló ń kẹ́mì sókè wípé ṣe ṣe a máa ń gbọ́ a tí lè ilé ó rí tọ́lọ́wọ̀n bọ́ba lè fẹ́ látọ́ wá sí fún àwa láti jẹ́ pé kábí wẹ́rẹ́ ọpẹ́ lórí eléyìí a mọ̀ lóore àdúpẹ́ fún ọlọ́mọdé ní láti lè bá wa jẹ́ pé ká lè bá mọ̀ pé oore tí ọlọ́run bá ti fún wa yìí oore yìí bàbá ọlọ́mọ kìí fi bẹ́ẹ̀ ṣe ìjókòó pé kún òfin ṣe wá sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀ lọ́pẹ̀ eléyìí owó pé tó ń bá ṣe wá sí tó ń fi dúpẹ́ fọ́lọ́run ṣe Ànábìwa Muhammad sallallahu alaihi wasallam. Nínú àwọn nǹkan tí ó kìlọ̀ fún wa, pàpàá jùlọ àwátá jẹ́ Mùsùlùmí, ta gbọdọ̀ jìnà sí, òun náà ni aburú gbà. èyí Àwọn àmì pé ayé ń parẹ́ lọ nínú àwọn àmì pé ayé ń parí lọ àwọn nǹkankan tí a lè fi sọ pé yọ́ máa ṣẹlẹ̀ títí ṣẹlẹ̀ tí wà lákòókò yìí nínú ẹ̀ òun ní ẹ̀lú pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé nínú alẹ́mà ti sáà nínú àmì pé a sì gbà pé ayé ń parí lọ àǹzọ́rọ̀ fàálà ẹ̀yìn wọ́n kó ìmọ̀kó lẹ̀ nínú àdíkì tó kún gẹ́gẹ́ tí àpá àpùpá orí àti mùsùlùmá gbé jáde ó ní pé kìí ṣe bọ́lá ọmọ ọba àdókè ọlọ́sàdé ilé kó ìmọ̀kó nínú báyà àwọn olùmọ̀ bí kò sí pé yọ́ máa gba ẹ̀mí àwọn olùmọ̀ ni ọgbẹ̀lẹ̀ ọlọ́run bọ́bá lé pé ọlọ́run máa pẹ̀mí àwọn olùmọ̀ kí tó fi wá jẹ́ pé kò ní sí àwọn olùmọ̀ lórílẹ̀ máa àwọn èèyàn sì fẹ́ máa wá wọn tí wọ́n máa ṣe fásitì fún wọn ìtàkọ̀tà lẹ́ṣù wà sáàrẹ̀tù àdá àwọn èèyàn wá mọ àwọn èèyàn àwọn èèyàn kan ló lórí torí pé kò sí bí ọmọ ẹ̀dẹ́nẹ̀ tí fẹ́ máa lògbà tí ò ní sáwọn tí wọ́n máa pàṣẹ fún wọn ṣùgbọ́n ọ̀ṣọ́ bá mú lólórí lásáájú ẹ̀sìn ní ṣùhálà aláìmọ̀kẹ́ ni wọ́n jẹ́ wọ́n máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn wọ́n sì máa dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ àwọn ènìyàn ìbéèrè àìlè láìsí mọ̀ bẹ́ẹ̀ ó sọ ọlọ́run bá ní pé ọ̀dọ́lú pàtọ́lú wọ́n sọ wọ́n tún sọ àwọn èèyàn lọ́nà nǹkan àkọ́kọ́ tó àkọ́kọ́ rí nínú àkókò yìí òun náà ni pé rọ́pùn àìmì tí ń kò lórílẹ̀ àwọn olùmọ̀ àwọn àfà wọ́n sọ̀làyé fún wa nípa pé tẹ́ bá rí ẹnìkan tẹ́nà mú bẹ́rẹ́bẹ́rẹ́ tí ń ṣe wà sí fáwọn èèyàn tí ka àdísà nẹ́bí nínú ń ká lọ́pọ̀ áì ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé tàlàáfà rẹ̀ tó bá lọ́wọ́ aláàfà wípé òun ká nínú tíra ní ẹgbọ́rọ̀ gbàmọ̀ lọ́wọ́ rẹ̀ o yóò sin àwọn èèyàn lọ́nà ṣùgbọ́n ni tó ṣe pé kò ní sin àwọn èèyàn lọ́nà ohun tó wọ́n máa kà nínú tákàdá ọ̀tọ̀ ni ohun tí ó máa lóhun pọ́yé ọ̀tọ̀ ohun tí tí tí ti bẹ̀ nínú tíra àwọn olùmọ̀ lápẹjúwe àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ pé nínú àníwárin ṣe nínú àwọn oríṣi ohun tí èèyàn máa fi ṣẹkọ sọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni àròkọ rẹ̀ wọ̀sùn jù wọlé ìnìhìnà kéèyàn tẹ́kọ̀kọ̀ kéèyàn forí balẹ̀ kéèyàn jẹ́ nìkan tí ó tẹ́ fún nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́ àádọ́nẹ́hún ní àníwá ìṣẹ́ orígun kẹlọ́jẹ́ nínú àwọn orígun tí ẹ̀ ti máa mọ́ orúkọ papọ̀ mọ́lọ́run ṣùgbọ́n ibi tó mú ìmọ̀ rẹ̀ nínú tọ́kàdá tọ́kà nínú tíra wọ́n bá máa sọ fáwọn ẹ̀ká àti pé lágbájá wọ́n máa rí ọtọ́ kúnlẹ̀ fún yà rẹ̀ lágbájá wọ́n máa rí ọtọ́ bẹ̀rẹ̀ fún yà rẹ̀ ọ̀pọ̀dé aṣọ́fàdìlá ó ti mú ó ti sọ̀rọ̀ ń papọ̀ mọ́lọ́run wà ń tàmínà ní ọ̀ṣẹ̀rẹ̀kì inú ọ̀sẹ̀ bọ́ ní ọ́ tẹ́lẹ̀ wá ní pé ah, mùsùlùmí ni mí ọmọ ọlọ́run bá lẹ́yọ̀ ká mo sì gbàgbọ́ àwọn àfáà ní pé ní àníwọ̀n ṣẹ́rì òun náà ní àrùkọ́ ọ̀ṣùjú wọ́n ní nínà ó ti sẹ̀tánú méjèèjì yóò bá máa fi dàyé o yóò bá máa fi dàyé o tó ti jẹ́ pé ọ̀rọ̀ yìí àwọn olùmọ̀ òun ni tọ́pìkì tó tóbi pé ọ̀fẹ́ ṣèjọsìn inú àwọn ọ̀fẹ́ tá a máa fi ń ṣèjọsìn fọ́lọ́ tọ́wọ́ bá ti ti ṣèjọsìn fẹ́lò ní ìtọ́yàtọ̀ sọ́lọ́run Gbogbo àwọn àbáwọn ti gbàlẹ̀. Ìdáyìn, òun wá ibi tó olóòtọ̀ ti jẹ́ lẹ́bọ̀ bẹ́ẹ̀ ni ó sì máa rí fátó àwọn olùmọ̀ ní ìtàn máa táwọn olùmọ̀ máa sọ pé tàbárẹ́ nìkan tó ṣe báyìí báyìí báyìí báyìí sínú fún màmá rẹ̀ tàbí fún bàbá rẹ̀ tàbí fún àfá rẹ̀ máa àwọn olùwọ́mọ wọn sọ ìwọ̀n tí wọ́n ń tún àti sọ náà ni pé torí pé tó bẹ́ẹ̀ tí ó lè ní pọ́pẹ́n di annalẹ̀ àbàwá ilé nínẹ̀lẹ̀ ìdá àwọn mínẹ̀lẹ̀ àléhà pé àwọn bàbá òun àwọn ìyá òun ọlọ́run ọba kẹlà wọn náà ọkọ̀dá ṣọ́kọ̀ ti láì ìdẹ̀ ìwé ẹgbẹ́ tí wọ́n gbà pọ̀mọ́ lọ́wọ́ ọba ṣùgbọ́n ní ìsìn ó ṣe tẹ̀fíjẹ̀ tẹ́lẹ̀ máa bò fún wa kí ni ìdájọ́ rẹ̀ wọn àfọwà sọ pé láyé jù òfin ìlú haram ṣíṣe rẹ̀ ìwọ ni ò òun lè dájú ẹ̀sìn ló yẹ ṣùgbọ́n bọ́ wá sọ pé ṣíṣe rẹ̀ ṣírkù bí láìlá لأن كل شرك ليس كل شرك حرام lẹ́sà kó la àrọ́mí ṣẹ́rẹ̀kẹ́ kìí ṣe gbogbo nǹkan tó bá ti dé ìwọ̀ lẹ́fọ́ iná ẹ̀lọ́jẹ́ pé èèyàn mórú papọ̀ mọ́ lọ́wọ́ ọba kú lò ṣẹ́rẹ́kẹ́ àrọ́ wọ̀ lẹ́sà kó la àrọ́mí ṣẹ́rẹ̀kọ́ kí ni ìdájọ́ rẹ̀ mẹ́rin haram sọ́wọ́ tó máa ti fún yẹn tí mo ń gbapọ̀ mọ́lọ́ lẹ́ kéèyàn tẹ̀ fún yẹn ní kíkí kí ni ìdájọ́ rẹ̀ yẹn ló jẹ́ pé ọ̀rọ̀ tí máa ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ ìdájọ́ rẹ̀ tí máa ń bẹ láàrin àrọ́ wọ́n mọ́kúrò àwọn ọmọ ìgbẹ́ tí ni níbo mo ti lọ òun náà ni pé táwọn olùmọ́ bá ti kú ò láwùjọ táwọn aláìmọ̀kẹ́ ń bẹ láwùjọ tí wọ́n ń pera wọn láàfá tí wọ́n bá mú ìdájọ́ wá á lè pé ìdájọ́ wọn ìdájọ́ òdodo ṣùgbọ́n látara àìnímọ̀jìlẹ̀ wọn àìjókòó sọ́dọ̀ àwọn àfá ọkéwú ó lè jẹ wọ́n máa tó fi wá jẹ́ pé nínú nǹkan tí àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa wípé min àdàmọ́ ti sẹ́ nínú àmì ìpáyé ń parẹ́ lọ òun ní ẹni pé mọ́ kò lórílẹ̀ wọ̀n tó

sísọ tọ́sọ àníbi pẹ̀mú kò lọ ó gbójú kò lọ́dọ̀ rẹ̀ ó tún lọ bá nàbí Muhammad sallallahu alaihi wasallam ó yí kò lọ́ọ́ bá pé ya Rasulullah wọ́n ṣàgbèrè nífẹ̀ wọ́n mi kó níbi àgbèrè tí wọ́n ṣe ó ń ṣe ọlọ́run bá sọ pé ṣé òun tí máa ń dọmọ lólóró ṣe oníbẹ̀ ó kí ọmọ tí ó wọnú ìyá rẹ̀ oníbẹ̀ ó kí ìfábíbọnú kànga oníbẹ̀ ni Bíkà máa jìnà sí èsì pé ìrìnlẹ̀ rẹ̀ ọlọ̀ rẹ̀ dà. Ó ní lẹ́ ṣọ́rọ̀ sí lọ́lọ́, orí mi ọ̀dàrú, ọpọlọ mi ọ̀dàrú, ọpọlọ mi pẹ̀. Ó sọ ọlọ́run ọba nínú ẹgbà wa ni, ó tún gbé àwọn kèrè dé, ẹ̀ yá lọ bá mi béèrè, wọ́n ní hùwà máa rìn. Ta ní jẹ́ mọ́ ìdínú àwọn fámílì rẹ̀? Wọ́n ti dọ́dọ̀ àwọn fámílì àwọn tàbí wá fa níbi Muhammad sallallahu alaihi wasallam ní òpadà ó sì ọlọ́run bá ṣe sàlàyé fún àwọn sàbí pé ẹlọ jù ló kópa òun ní ẹni àkọ́kọ́ tó ń kọjú ló kópa nínú Islam débi pé kèèkì mọ́ra nígbà náà wọn ò sí mọ́ bí wọ́n ti máa ṣe wọ́n rí mọ́lẹ̀ wọn ò rí mọ́lẹ̀ dáadáa nígbà tó wọ́n kò dùn ọjàbọ̀ ọkọ̀ inú wọ́n bẹ̀rẹ̀ sí lè e lọ wọ́n bẹ̀rẹ̀ sí lè e lọ wọ́n bẹ̀rẹ̀ sí lè e lọ ibi wọ́n lè lọ ní wọ́n pa mọ́bẹ̀ ẹ̀jẹ́ rẹ̀ ta sí Khalifun Walid Khalifun Walid inú bí ọjọ́ kẹlẹ́rẹ́ sílá ìsọ ìbò Muslim wọ́n wá fún ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam Muhammad sallallahu alaihi wasallam wá pọ́n jù ọwá sára ìfún ọ pé iṣẹ́ ẹ̀mù ó ti túbá sọ́dọ̀ Ọlọ́run ní túbá tó ti pé tí ẹ̀yìn àádọ́rin èèyàn nílùú Madina ìgbàwọ̀dà àtùkọ̀ yóò sì tó yí yóò tó gbogbo ìtọ́nà ọba gba tuntun bá rẹ̀ níbo láti lọ òun náà ni pé lójú ayé àlẹ́bí ọmọ ọmọ sáádà rẹ̀ tẹ́lẹ̀ àwọn èyí sàgbèrè ṣùgbọ́n tí ọlọ́run bá sọ pé nínú àwọn àmì táyé bá ń parẹ́ lọ òun náà ni pé àgbèrè ọkọ́ ọ̀pọ̀dọ̀rọ̀ àìná àwa wá rí báyìí pé a sọ́dọ̀ pọ̀lọ̀ sóòrò òdodo lọ́rọ̀ níbi wa Muhammad sallallahu alaihi wasallam àgbòrí pọ̀ lórí débi pé hajji sọ́rọ̀ haraji tonílé tó lẹ́mù tonílé tàbí ìtàgbàlagbà tọmọdé kódà bàbá àbọmọ kéwú ìdí àwọn ọmọ ìmọ̀ àfẹ́ntọ́lọ́ ẹni ọlọ́wọ́ bá sáánú fàníyàṣùmọ̀dìlá ó dúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí rẹ̀ nínú àwọn aburú gbà náà láwà àsìkò bá wá wà yìí ó wá burú débi pé kẹ tó lè rẹ́nìkan tí ó gbé wà bí síta pé nùrísàn nùwà ìrà fún ìdínà wà níwáyìí mo fẹ́ sàlàyé nípa àṣírí àwọn oríṣiríṣi tágbére fún sí àti ìrìnlẹ̀ tó pín sí àti ìdájọ́ rẹ̀ ní Islam ọ̀fẹ́ ilé ìmájẹ̀ pàápàá ẹ̀kọ́ bí wọ́n ti máa ṣe wà ní kí ló fà àpá tí ó ṣe é rẹ̀ ń ṣe ní òfin lè rọrùn láti sọ ló fi wá jẹ́ pé àwa mùsùlùmí tàbá fẹ́ ńlá nílé ayé yà ti jẹ́gbùdà lè fi yáàmà nínú àwọn nǹkan gbọ́dọ̀ jìnà sí òun ní ìlàgbẹ̀ sí wa ẹ̀dá ọlọ́run bàbá ní kó jìnà sí ọkọ̀dé ọ̀fìlà lẹ́yìn ìgbà tó jẹ́ mùsùlùmí tọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ títí sí lọ́wọ́ tọ́wọ́ jìnà sí ẹgbẹ̀rẹ̀ dínà ọkọ̀dé ọ̀fìlà àwọn ẹ̀jà irú ẹni bẹ́ẹ̀ yóò jèrè yóò sì là ṣùgbọ́n wà mọ̀ wọ́kọ̀ àfihàn fàkọ̀dé ọ̀bà wọ̀ ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n ni tó bá lọ kó sínú àgbèrè ó sì ó ṣòfò ó sì pa wọn kọ́nà máa ṣe wá ní ọjọ́ pa wọn nínú ẹ̀kọ́ táwọn afáwa fi kọ́ wa tó ṣe pa gbọ́dọ̀ fojú lákòókò yìí púpọ̀ òun náà làwọn pé pé ìyàwó kẹ́nẹ̀ lání ọlílá ilẹ̀ hamdi ọlọ́run ọpá ìbáríkà sí tọ́bá ìpéyàwó kẹ́nẹ̀ ọlọ́run ní kéèyàn ní nípa ètò àjẹ́ àmú òrege òtú láti fi ọmọ àlọ́wọ́ ìyàwó kejì tọ́nà bá ní pé yóò tó kọ́sí àwọn tàbí ànẹ́bí àmúhúnmọ́ tó ń béèrè àwọn olùmọ̀ wípé ẹ̀yin àfá ẹni tí ó ní ìyàwó tayọ ẹyọ kan nínú àwọn tàbí ànẹ́bí wa Muhammad àwọn olùmọ́wà ní pé ẹni tó béèrè béèrè ọmọ béèrè béèrè ìbéèrè tó béèrè ẹ̀lọ́ béèrè àìbéèrè ọ̀yẹ́ kó béèrè fẹ́ dákun palẹ́ni tó níbi ìyàwó kan lọ́nà àwọn sàábí àlẹ́bì ìdáhùn ọ̀yọ̀ sí ìwọ̀n tó yẹ kó béèrè ni pé ẹ dákun ta ni sàábí tó níyàwó kan nínú àwọn sàábí àlẹ́bì Muhammad sallallahu alaihi wasallam tọba ajẹ́ tó ń tó fẹ́ béèrè ìsìn rẹ̀ àwọn olùmọ́ ní pé ààrí àyà àwọn méjì tí ń bọ̀ wáyé ọ̀rọ̀ ọ̀kan wọn ló sì méjì alìbúnà àbí ní àkàlífẹ́ lẹ́ẹ̀tẹ́rin àwọn wọ́n ní ìyàwó kan lónìí ẹni tó fẹ́ ní ti kejì mùsùlùmí ni ṣùgbọ́n bàbá rẹ̀ kẹfẹ́ rí ni ànẹ́bì ni pé láà èyọ̀ǹda kó fún ọmọ kẹfẹ́ rí àtọmọ ànẹ́bì ọlọ́run bá tí abẹ́rẹ̀ kẹsọsọ ìyọ̀ǹda rẹ̀ nínú kọ yọ̀ǹda ọmọ mi Fátímà ọ̀fí ọmọ kẹfẹ́ rí tàbí kó sì yọ̀ǹda ọmọ kẹfẹ́ rí ẹ ọmọ mi máa jẹ́ ọkọ̀ máa jẹ́ ìyàwó lọ́dọ̀ rẹ̀ nígbàtá ní tó kú olórílẹ̀ ayé oṣù kẹfà rẹ̀ kí fátímọ̀ náà kú olórílẹ̀ ayé nígbà fátímọ̀ kú olórílẹ̀ ayé wọn ni àfà wa alì ọ̀padà fẹ́ àwọn ìyàwó mi débi pé ìyàwó tán padà sí sí lọ́rùn ìlọ bí mẹ́fà sí méjì ìgbótá àbá ń gbọ́ pa gbọ́ nínú ìsẹ̀pẹ́ tàbí tó níyàwó kẹ ṣùgbọ́n ó nígbà tó fi ní

wọ́n ní ìyàwó kan náà lónìí wọ́n ní pélé annahu zahida ẹni tó ráyé sáni tí èyí bá ṣe pé ìyàwó jọ ẹ̀yẹ̀ ni ọfẹ́ ilẹ̀ máa níyàwó jẹ tí èyí bá ṣe pé ìyàwó jọ ẹ̀yẹ̀ ni ọfẹ́ ilẹ̀ máa níyàwó jẹ wọ́n ní lẹ́yìn àwọn méjèèjì àgbọ̀ kó bàbá kan níyàwó ìyàwó kan mọ́ tí wọ́n bá wá rúkọyàpọ̀ wá rúkọ níbo la ti wá lọ lórí ọ̀rọ̀ òun ni pé aburú tí ń ṣẹlẹ̀ lákòókò wà yìí ẹlòmíì ìyàwó kan ló ní ṣùgbọ́n àwọn àgbẹ̀ rẹ̀ tó ogún ta ìyàwó kan ní oṣù máa sọ fún pé òun ẹ̀rí ẹ̀sẹ̀ ń ta ọ̀kan mi sọ́mà ti gbé wọlé wá yọ́ máa kẹ̀ fún pé sáǹtì ọkùnrin mẹ́ta ọba fẹ́wẹ́ rẹ̀ máa gbé wọlé wá o òun ní ọwọ́ sọ pé ọ̀tẹ́kùn lọ́wọ́ ọpáyọ ọlọ́run bá gbọ́ra ní ṣémọ́ ìyàwó mi lólóhun ọ̀fẹ́ ara ní pàtíwájú ṣe ìtọ̀nà nínú àwọn òyíwò yìí tí ṣe ìtọ̀nà pé tó ilé ayé lọ́wà nínú kó jẹ́ nìkan kọ lọ́sẹ̀sì yìí bọ́lọ̀wọ́n bá ti yọ́nú sí ṣùgbọ́n kí àwọn èèyàn máa fi ọ́ sílẹ̀ yẹ tàbí kọ má gba yìí bẹ̀rẹ̀ tàbí ọmọ akẹ́kàtí kàtí ń bẹ̀ káwọn èèyàn máa jà ń sáàtì rẹ̀ ṣùgbọ́n tó ní bọ́lọ̀ wọn padà ilé ìlú tẹ́sí ṣàtọ́ ní gbé kalẹ̀ òṣùn tó yẹ́ tó burú tẹ́ àbá Muhammad sallallahu alaihi wasallam ó ti 25 years tó fi jọ ìyàwó kan ìyàwó akọ̀dí ìjà ànábí fẹ́ lọ́mọ 25 years Khadija wà ní forty years wọ́n sì bára wọn lò fún twenty another twenty five years nígbà tí ó fi kó lórílẹ̀ ayé ànẹ́bí bẹ lọ́mọ fifty òun bẹ lọ́mọ sixty five ànẹ́bí ò níyàwó mi àwọn àfáà sọ pé ó ní ṣíkímà fánibí òfin tẹ́lẹ̀ àpèjúwe tó kéré jù òun ni ká sọ pé ìyábọ̀ ọba tẹjọ́ wọn bá díẹ̀ tọ́lọ́wọ́n bá sọra kẹ lára bàbá rẹ̀ àwọn ilé epo tó gbádùn fáàrí òsè bí irú àwọn ilé epo ọ̀dọ̀ ti wá ń bí ẹyọ kọ̀ọ̀kan ló fi ilẹ̀ sí stéètì kọ̀ọ̀kan tọba ti bí ọjọ́ ọba ní express stéètì kọ̀ọ̀kan lè máàkì ìyábọ̀ ọbaṣẹjọ́ ìwọ̀n tó wá níyẹn bí i ká sọ pé ilé epo kọ̀ọ̀kan lọ́nà ẹ̀ta àti seven papọ̀ Àbújá ta bá kó gbogbo ẹ̀jọ́ nínú àrísìkí tọ́lọ́mbá fún ìyàbọ̀ ọbaṣẹjọ́ ó dàbí ká máa sọ pé wọ́n kéèyàn ní wọ́n náírà ó fi kọ́lé epo nínú 1000 ìyẹn ni pé 999 ní ó fi sàwọn fífínẹ́sì ní irú ẹni bí ọwá fẹ́ wùwà níyàwó kọ́ wá ní pé gbogbo àwọn dúkìá nìyí pátá mo kò lè ọ ni wọ́n máa darí ẹ̀ bó ti wù báyìí ni ìyàwó àkọ́bí já fún àníbíwá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní ọba jẹ́ ní kẹtẹ́ ọlọ́run bá jogún làákàyè fún obìnrin tó wá sí bẹ́ẹ̀ ọwá wò pé wọ́n yí ìyàwó lè ọ̀ọ́sọ̀ àrùjẹ́nà rẹ̀ iná bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ kan ìdáhùn rẹ̀ ní pé bẹ́ẹ̀ ó fà nínú tíkímọ̀ táwọn olùmọ̀ nípa nàìjíríà Muhammad ó sì gbàmọ́ra títí àwọn ìgbà tó kò ní ayé ọ̀lọ́mọ tó ó fi yẹ́ tì nígbà tí Muhammad sallallahu alaihi wasallam ó fi ṣàfihàn fún alẹ́ òun mọ̀ yí pé ẹ má lè òfin lágbára àti níyàwó tó pọ̀ wọ̀ ìyàwó mẹ́wàá lọ́padà nílẹ̀ ìyá ọ̀díjà ká níyàwó ẹyọ kan òsùn tó burú bẹ̀rẹ̀ pàápàá jùlọ tọ́lọ́run bá ní pé èèyàn gbọ́ra èèyàn yìí ìyàwó yìí sísù èèyàn ọlọ́run fi fi ọ̀rẹ́ èèyàn èèyàn jọ gbọ́ra èèyàn yìí èèyàn jọ ń wọlé bákan náà èèyàn lágbára jẹ ọ̀kan náà lọ níbi ọ̀sán tó lórí ṣùgbọ́n máa ṣe ọlọ́ wọn lágbára jẹ́ ọ̀kẹ́ lọ ọ̀wọ́ àfẹ́ ọwọ́ àfẹ́ ta àwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ń kí mọ́lẹ̀ afàdà àtàkùn sọ wá sí làákà yìí tí ọba kọmọ ọlọ́mọ mọ́lẹ̀ wọ́n ní kẹ́lẹ̀ ní ó kọmọ ọ̀sẹ̀ ẹ̀nẹ́ mọ́lẹ̀ tàbí kan náà tàbí ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ṣáàpùn ọwọ́ bá ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam yọ̀ndọ́ fún mi kí n máa ṣàgbèrè ó dàbí tẹ́nìkẹ́ ní ọwọ́dọ́ àfáàkan ní ti tẹ́ ìṣẹ́lì mọ́sálásì tàbí ń ṣe hálùkọ́ ọwọ́ àti hálùkọ́ tẹ́kọ́ta ló níbèèrè ẹnìkan wá náwó pé dákùntùrọ̀ lọ gbogbo ohun tẹ́ bá lè máa tó ní ẹ̀sìn òṣìṣẹ́ àti ṣùgbọ́n ẹ̀yọ̀ ìta fún mi gbogbo ọmọ tí ń bá ti bá gbogbo èdè jíjẹ ẹ̀dàkùnrin ìyọ̀ǹda fún mi tí ó mọ́ ìyàwó tí ń gẹ òṣìṣẹ́ sàábẹ̀ yìí sọ bẹ́ẹ̀ fún àdẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam pé ya Rasulullah ìdánilé mẹ́rẹ̀ ìsìnà yọ̀ǹda fún mi kí n máa ṣàgbèrè àwọn sàábẹ̀ fọ́sẹ̀ jarú wọ́n jágbe mọ́ tọ́lọ́dọ́ ni wọ́n jágbe mọ́ pé nǹkan ah, kọ́ lọ́ ni ìwú kàtìkà tí ó láàbẹ̀ lọ sí ọlọ́run báyìí alẹ́bì ní gbẹ̀ o àti ẹ̀sùn mọ́ mi súnmọ́ mi súnmọ́ mi sàbẹ̀ ìwá súnmọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà wá súnmọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ń sí ọlọ́run bá sọ pé àtúnhìbùhù lè ummik ìwọ̀n tó ní kí yọ̀ǹda fún ọyẹn tó tẹ́ wọ́n ní ẹ̀lọ́run kẹ́ nìkan máa ṣe bẹ́ẹ̀ fún rárá o mo fọ́lọ́run bá bóra yìí ń fẹ́ ìròyìn sí ọlọ́run kódà hmm, tí ó bára wọn lé náà méjèèjì màmá mi kí wá rẹ̀ nìkan kọ́ máa kìí mọ́lẹ̀ nígbà o kódà sọ pé kí n yá fi rẹ̀ nígbà ṣàhálà ní ọlọ́ fídà àk wọn nìkan tó yẹ pé máa fi ní pé nígbà oúnjẹ ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ náà ni làwọn èèyàn náà ò ṣe ní gbà fún kó ṣe bẹ̀ fún yàtì wọn náà ọmọ pé ẹni tí wọ́n ní ọba ṣe ìyẹ́ nìkan ní ọ̀jẹ̀ òun ọlọ́run bá tún sọ fún pé àtúhìbùhù ìbìnẹ́tìk so ó wù ọ tẹ́nìkì wọn máa ṣe bẹ̀ fọmọ rẹ lóbìnrin ọkẹ̀ ká wọn mọ́bẹ̀ ni ọ̀ká wọn mọ́bẹ̀ wá sáà kí wọn fi ẹkú sẹ́ o dákun bá ń gbó dáadáa o ọkùnrin mẹ́ta ọba dé ọlọ́ba mẹ́ra míníràsì á ní títí ọba ṣe é tán arákùnrin sọ pé lẹ́ mo fọ ọlọ́run bá bọ́ọ̀rọ̀ ń ṣe ọlọ́run ọba ń lè gbà kẹ́nì tí ó ṣe bẹ́ẹ̀ fọmọ mi ó ń ṣe ọlọ́run bá ní pé bẹ́ẹ̀ náà wà láwọn èèyàn ní òṣèré ní nífẹ̀ẹ́ kẹ́ni kò ṣe é fọmọ tàwọn náà ọmọ ẹnìkan náà wọ́n ní òṣèré fún àtúnhìbùhù lè hùsìk tó nífẹ̀ẹ́ rẹ̀ kẹ́nì kí ó ṣe é bẹ́ẹ̀ fáǹtí rẹ̀ onílé oúnjẹ ọlọ́run bá yìí nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹnìkẹ́ ọyá lọ bọ́ lọ́wọ́ bá ń lè oúnjẹ ọlọ́run bá ní ni o bẹ́ẹ̀ náà lẹ́nìkẹ́ làwọn èèyàn ní òṣè ní nífẹ̀ẹ́ sí wọn ní òṣè fún àǹtí tiwọn náà tó bá ń tí ẹnìkan náà nìwọ ní ọba ṣe ìjọ onífẹ̀ẹ́ rẹ̀ tẹ́nìkí ó ṣe bẹ́ẹ̀ fábúrò bàbá rẹ̀ lóbìnrin onírárá rẹ̀ ti ọlọ́run tẹ́ ànẹ́bì ni pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé ẹni tí wọ́n ní wọ́n bá ṣe é àbúrò bàbá ẹnìkan ní ó jẹ́ àbúrò ìyá ẹnìkan ní ó jẹ́ ànẹ́bì wa gbọ́ lé nígbàyà sallallahu alaihi wasallam ànẹ́bì wa ń pé Allahumma gbẹ̀mí dàmbà ọlọ́ọ̀bá bá ń ṣàforíjì àforíjì rẹ̀ àforíjì rẹ̀ bá ń ṣàforíjì rẹ̀ bá ń ṣàforíjì fún wọ́tọ̀ ẹrù kọlù bá kó o sì bá mú kọ́ bá ń là á níbi abẹ́ aburú abẹ́ bá ń là ń bẹ̀ wọ́n ní pé láti gbà náà arákùnrin yìí ò kórìíra nǹkan kan tó tó bó ṣe kórìíra sí mẹ́ta ìlọ́gbọ́lọ́ nínú àdúrà tó pé àwa náà gbọ́dọ̀ máa ṣe ní pàápàá jùlọ tó bá rí pé ojú kòkòrò ń bẹ ń bẹ bẹ fún ọ tó bá gbọ́n wà sí tàbí tí wọ́n náà bá ṣe é tán lọ́ máa ń sọ pé ha àjàdí ohun tó ṣe yóò dá o kódà nígbò ṣe tẹ́ ló ń ṣe wà sí fún rẹ̀ nígbò tó padà yá tó padà abẹ́ nínú àdúrà tí ilé máa ṣe tíyàn gbọ́ léra rẹ̀ nígbàyà pé Allahumma fèrè dàmbì ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ mi wa tahhir qalbi dákò bá mọ́ ẹ̀mí mi wa hassin farji dákò bá ń la abẹ́ mi hassin bá ń ṣe abẹ́ mi lẹ́bi pé kó má wọ̀ bí tó jẹ́ ìwọ̀ nínú àdúrà tó yẹ ká máa ṣe ni اللهم اغفر ذنبي وطهر قلبي وحسن فرجي Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣàdúà farakùnrin yìí wọ́n ní pé arákùnrin yìí nínú nǹkan tó kórìíra jù láyé rẹ̀ tí ilẹ̀ ọgbọ́n náà bá làgbèrè wà ẹ̀yìn àwa ni aṣàgbèrè lẹ̀ àwa ti ráwọn àṣàkáṣà láwùjọ wa yìí tá a dé bá tá a mọ̀dájú ẹ̀sìn lórí ẹ̀ nínú àwọn àsàkásà òun ni pé tó bìn bá ti bímọ báyìí yọ ma wá sàlàyé pé ọ dẹ̀yìn ogójì ọjọ́ kára ni ó tó lé àmọ́ bí wọ́n ti rí àmọ́ bí tó ti rírú ọ̀rọ̀ bẹ́ nínú ẹ̀sìn wà yìí èyí tó wà nínú ẹ̀sìn ni pé ẹjẹ́ ọmọ ọ̀dá a máa ṣàkíyèsí rẹ̀ ní tí ó fi pé ogójì ọjọ́ tọ́jú ọmọ yóò bá ti dá nínú ìṣẹ̀lẹ̀ àrí pé kóbìnrin ọlọ́wẹ́ ó ti dẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà àwọn olùmọ̀ míì sọ pé kó ṣe é ní ṣàárẹ̀ ní mọ́tàtà àbí àì sùn méjì gbáko yẹn pé kó lọ lára ìgbà tó sùn méjì yìí ó fi pé tí ọba bá fi wá dà á kọ́ lọ́wẹ́ ọkọ rẹ̀ máa súnmọ́ ńgbà náà àwọn yẹn sì ní ẹyọ kan ní one thousand obìnrin àdámọ̀ obìnrin ni pé tọ́bẹ̀ ṣe di bímọ operation wọn fi gbé jáde ni ó bí successively ni ẹ̀jẹ̀ ó jáde ẹ̀jẹ̀ ó bá wá jáde ẹ̀jẹ̀ yẹn ni Islam ṣe léèwọ̀ péyàn gbọ́dọ̀ súnmọ́yàwó yẹn lásìkò gbà yẹn kí tẹ́jẹ̀ yẹn ó fi wá dà tẹ́jẹ̀ yẹn bá dánjọ́ karùn-ún ìsúnmọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ dánjọ́ kẹwàá ìsúnmọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ dá níjọ́ ìjọ́ kẹẹ̀ẹ́dógún ìsúnmọ́ ti bẹ̀rẹ̀ ogójì ọjọ́ ìsúnmọ́ ti bẹ̀rẹ̀ nínú ṣẹ̀rí àwà yìí là ń sọ ohun àṣọ ohun tí ń bẹ láyé o pápá jùlọ ọkùnrin tí ó bá jẹ́ pé ní ju ìyàwó kẹlọ kò sì fẹ́ ságbèrè ṣùgbọ́n níbi láwùjọ tá a wà yìí Masha Allah la quwwata illa billah ọkùnrin páyọ ọlọ́run olóhun ò ní ságbèrè ìyàwó kan náà ló sì ní ìyàwó rẹ̀ wá bímọ ìyàwó rẹ̀ wá bímọ ẹ̀jẹ̀ dá lọ́kọ wá ní pé ìyàwó bá ní pé ṣe gbádùn níjẹ́ o máa bímọ ní ọmọ kéèké ní o lọ́bá dé yóò sùn mẹ́rin ah mẹ́wàá lè ṣẹlẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin ó ti yọ́ dà fún láwùjọ ta wà yìí ṣùgbọ́n bá gbọ́mọ́ ìyàwó bá pé méjì ìjọba tó ṣe tẹ́ wọ́n lọ́mọ̀ tí ìyàwó bá pé mẹ́ta ìjọba tó ṣe tẹ́ nínú nkẹta gbọ́dọ̀ mú kúrò nínú ìsìlámù wa yìí tọ́lọ́n bá ti ní kẹ́jẹ́ ọ̀dá bísmílá alhamdulillah kàkà tí ọkùnrin yóò fi máa wá lọ owó òkú ha séyẹ bímọ la bímọ ní báyìí a máa ṣe nǹkan a máa rí nǹkan ìsìláàmù ti tú wàálẹ̀ pé táìmù yẹn tí ẹ̀jẹ̀ bá fi wá yẹn èèwọ̀ ni nínú ìsìláàmù wà yìí tọ́lọ́run bá fi rí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam èèyàn gbọ́dọ̀ súnmọ́ ìyàwó èèyàn títí tẹ́jẹ̀ yẹn ó fi dá tọ́lọ́run bá ti ní tẹ́jẹ̀ yẹn dá èèyàn wo lójú jọ́kẹ́ ní jọ́kẹ́jì jọ́kẹta ẹ̀jẹ̀ ọ̀wá mọ́ falilahil hamd falilahil hamd

ọgbàrà sáá fún bí obi oṣù mẹ́rin àdámọ́ tí ẹ̀ ní ò ti wà lára rẹ̀ gbàrà tí ó bá padà gbà báyìí o yóò dé sára rẹ̀ ṣùgbọ́n ní fẹ́sẹ̀ pé kò wulẹ̀ gbàrà sá ìsì ń fọmọ lọ́mú mu dáadáa irú ìyábẹ̀ ò lóyún lè yìí nìlá mẹ́díkálì mẹ́díkálì gbogbo àyóò tí ó ti gbàrà sá ìsì ń fọmọ lọ́mú mu dáadáa lóyún torí pé lọ́dọ̀ àwọn dókítọ̀ àwọn òlàmáwò tẹ́bì wọ́n jó yí wa pé ìmọ̀ fún ọmọ lọ́múmu dáadáa kóbìnrin ó sì má gbára sá lọ́dọ̀ ọkọ àlàáfíà ni ẹlẹ́ẹ̀kejì wá ni pé bọ́mọ bí obìnrin yẹn bá fẹ́ fún ọmọ rẹ̀ lọ́múmu fódidi ọdún méjì àòlẹ́yìn nìkan àmì lẹ́yìn tí ń bẹ náà lòkọ̀ àná ọ láǹfààní kó ṣe bẹ́ẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ dáadáa bí ìdìnnìlà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run mẹ́díkálì àwa kíyèsí ìkẹyìnkẹ lọ́dọ̀ àwọn ìyá wa tọ́lá àwọn ìyá wa agbára àwọn bàbá wa káwọn dáadáa tẹ̀mí náà wà tọ́ náà fúnra ọ̀nà wọ́n ewúlẹ̀ gbogbo pàtí àwọn bàbá bá ti pè wọ́n àwọn ọmọ sí iná wọn ya wọn yà ń ti wọn tí wọ́n bá sì fẹ́ bímọ a sì rí pé wọ́n ń bímọ lọ́dún mẹ́ta mẹ́ta síra wọn lọ́dún mẹ́ta mẹ́ta síra wọn lọ́dún mẹ́ta mẹ́ta síra wọn àwọn òlàmáwò tébù wọ́n ní pé tí obìnrin bá ń fọ́mọ ọlọ́mú mu dáadáa yóò fọ́mọ ọlọ́mú mu fún dídí ọdún méjì tó bá gba ọmú lẹ́nu ọmọ oṣù mẹ́ta tún bẹ́ẹ̀lẹ̀ fún tí ò ní ti lóyún tó bá wá lóyún gbà yẹn tó bá bímọ lẹ́yìn oṣù mẹ́sàn-án ọdún mélòó lọmọ yóò dín dódọ́ ọdún mẹ́ta ṣùgbọ́n the major problem tí ń bẹ lónìí ni pé ah, ọmọ mi kéré ọmọ mi kéré ọmọ mi kéré ẹ̀ẹ̀kan náà tó bá di pé ṣe ń ṣe báyìí yóò bá di pẹ́kí òun gẹ wá láti rí ó tètè tú àwọn ẹgbẹ́ rẹ̀ máa wá yẹ̀yẹ rẹ̀ tí ó lè fi ó ń ṣekúṣe ni ó ń ranù ó ń ranù ọmọ ọlọ́run ló tú láti rí ìwùn tó lóhun fẹ́ bó kí lọ́lọ́run ṣe fún ó tú ṣùgbọ́n ṣe tó wọ́ pé alhamdulillah mo ti gbọ́ wá sí kò séwu tó bá ń fọmọ ọlọ́mú mu dáadáa kò séwu tó tọ̀ àwa tún kó àwọn pọ́blẹ́mù lákòókò tí wà yìí léyìí tó ṣe pé a sì gbọ́dọ̀ máa jẹ́ nìkan tá máa wá sóríṣẹ́ gbogbo gbà ọlọ́run ti ní agbágbọ́ yé ẹ̀sìn ọlọ́run a ti gbọ́ igbá àgbèrè ọ̀dá kò sínú Islam àgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìyàwó ta tún wá fẹ́ lòwọ́ bá tún lọ wọ́ ṣòkòtò sùn ni ó dì kákáká kò sí wọn ọjọ́ kò sí wọn ọjọ́ torí pé ń tí ọlọ́run bá ti tú wa lẹ́ ó ti sàwọn kẹ́kẹ́ fún wa ta gbọ́dọ̀ máa mú lọ́wọ́ láti fi kẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn wa yìí pé alẹ́bíà Muhammad sallallahu alaihi pé wọ̀fì búdí àhàdékọ́ sódàkọ̀ kẹ́nìkọ̀ọ̀kan yóò súnmọ́ ìyàwó rẹ̀ tàbí kí ó lọ bọ́kọ rẹ̀ kí wọ́n ra wọn sàárà ní o àwọn sàábé ké wọ́n ni pé àyà àti àhàdúnà ṣàwọ́tà láwọn ajé wó sí lọ bọ́ fínì lọ́dọ̀ ìyàwó wa lọ́dọ̀ ọkọ wa á tún pé bẹ́ẹ̀ ni ṣe tẹ bá lọ tó jẹ́ ni ó jẹ fún yín bẹ́ẹ̀ náà ni tẹ bá tọ̀ yóò máa jẹ́ ládàá fún yín ládàá ní gbáà bọ́ọ̀ bá ṣe lè rókò ìyàwó rẹ̀ tí ló ti gba ládàá lọ́dọ̀ ọlọ́run bá sí ọlọ́run bá sọ fún wa ní Al-Qur'an ní Suratul ọlọ́run pé nisa'ukum harthun lakum àwọn ìyàwó yín ọgbà oko yín ni wọ́n jẹ́ fàtú harthakum anna shi'tum ẹrù kọ àwọn ìyàwó yín bó bá ṣe wù yín nínú hadith anábí amóhán sàálà sàálà ó ní pé dúbùrán káánà àwọn mọ́kùnbílà ọ̀nà iwájú lè gbà wọlé ni àbọ́nà ẹ̀yìn kọ̀ bá jẹ́ kó sáti jẹ́ pé ibi tí ọmọ máa ń gbà jáde lọ́jẹ́ iṣẹ́ láádá ni ọmọ àjẹ́ nígbà tá bá wá rí iṣẹ́ láádá ńlẹ̀ àwa jìnà sí nínú ewu tá wá rí láwùjọ tiwa lónìí obìnrin máa sọ rẹ̀ nú lé pé ẹ̀kẹ́ níláàkáì ìmọ̀ ohun tẹ́ ń fi núúrò gbogbo àwọn ẹgbẹ́ yín ń kọ́lé wọ́n ra mútò gbogbo ọba ọya ọya ọya ti yín òpònú aláìníláàkáì yọ́ wá gba ọ̀dọ̀ ẹnìkan lọ tí ó kún 50 naira yọ́ wá gbọmọ sẹ́gbẹ́ kan àwọn ọmọ wa gbó wọ́n máa gbó mọ́lẹ̀ ń bẹ́ èyí tó kẹ̀dí jẹ́ láádá yọ́ wá fi ilẹ̀ ilé lóbìnrin pẹ̀lẹ̀ haúláwọ́lá kó wá tẹ́ ilá nínú àwọn abúrúta kò lónìí tí ò yẹ kó sí wàhálà kẹká lórí agbègbè yìí ọwọ́ á ti di tọrọ fọ́ká ó ti di tọrọ fọ́ká ẹnìkan sọ́njọ́ kan wípé ah níbi tágbèrè dé tó ti pọ̀dé lónìí wọ́n ló ti pọ̀dé ọlọ́run ṣeun tọ́lọ́wọ́n bá ilá ìyá mi ń bẹ̀ síyá ni ọ̀ máa ṣe àwọn èèyàn kẹ́kọ̀ọ́ ah, ìyá yọ̀ máa ṣe ìyá rẹ̀ gan ni chairman tí a lè di kíyèsí dáadáa orí rẹ̀ gbóná ọba òkú kó wọn wọ́ọ̀ṣì tó tọ́ lọ́bá rí tó fíìmù tó wò lè wò tán fíìmù tó wò lè wò tán nínú ẹ̀ kọ́lọ̀mbọ̀ ọba lẹ́fẹ́ ọlá kọ́láwà níbi aburú gbà kọ́láwà kò níbi aburú gbà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó nígbà wọn mú òun rìn tí àwọn màláíkà méjì wá mú Jibril àti Mikael tí wọ́n mú dáwọn àyè kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tó rí tí wọ́n fi hàn òun náà làwọn tó ṣe pé wọ́n ń ti nǹkan ọmọkùnrin wọn àti abẹ́ wọn lóbìnrin wọ́n ń dáná sí látàdẹ́ òun wà ní àwọn owó láwọn eléyìí wọ́n wà ní àwọn onísìnà àtàwọn onísìnà nínú àwọn ìyà tí wọ́n jẹ tó bá dijẹ́ gbèdà kìyàmà òun ni pé iní ọ̀ máa jó wọn látàbẹ́ iní ọ̀ máa jó wọn látàbẹ́ nínú hadith kan anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní pé man yaghmunni li tàlẹ́ni tó ṣe pé yóò bá mi ṣe dúnàdúrà pé eléyìí ó máa mójútó kémi ní ọba sọ fún pé àlùjẹ́nà ti dìrọ̀ òun fún láti wọ̀ ó ń ṣe ọlọ́run bá ní pé òun náà sì ní ẹnu àtàbẹ́ ẹnu àtàbẹ́ tọ́lọ́run bá ní pé téèyàn ọmọ máa fẹnu rẹ̀ sọsọkúsọ kò fi sọ̀rọ̀ ẹ̀yìn kò fi sàbòsí kò fi sòfófó kò fi parọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ẹ̀fẹ́ nú sọ ọlọ́run sì ní kó sọ abẹ́ rẹ̀ ànẹ́bì ní pé òun náà fún níbi ìlé tó yọ wà lè ní ọlọ́run tó sì jẹ́ pé kò sí nǹkan kan tá a fẹ́ gbádùn ń bẹ̀ a lè gbádùn lára wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kan bẹ pé ọ jáde níjọ́ kan nígbà wá jáde bó ṣe rí ìhun ó bá rí obìnrin kan ìrì tó rọ́bìnrin yẹn ọba ṣe ìyàwó Zainab ọba pè ọba lọ gbọ́ nígbà wá jáde tán ọwá pè àwọn èèyàn pé àyà náà mo pè ẹ̀yin èèyàn ó tẹ́rí àwọn obìnrin tẹ́ ń wò yẹn tí wọ́n bá dojúkọ yín ṣàìtọ́ bí wọ́n bá kó ìdà yín ṣàìtọ́ àwọn owó là ń jọ lànẹ́bì ń sọ àwọn tí wọ́n mà lo jẹ̀lúbáàbù ni tí wọ́n lo jẹ̀lúbáàbù àfá lànẹ́bì tún sọ bó wá ló ti fẹ́ sọ ẹni tó yẹ kó lo miniskirt tàbó lo táìtáì tí gbogbo ẹ̀ sí kákáká ọwá gbé ìwọ ọ́fíìsì rẹ pé ọ̀gá ẹ̀dá fẹ́ bá mi sáìn kìíní lọ́fẹ́ bí ń kwẹ́ṣẹ̀ lókè lórí pé ha ẹni pé ọlọ́run bá nìkan ló lè sàánú wa láwùjọ ta wà yìí ó ń ṣe ọlọ́run ọba bó ti tẹ́rẹ́ àwọn obìnrin tí wọ́n bá dojúkọ yín ṣàìtọ́ ni o bí wọ́n bá kọ́ ìdà yín ṣàìtọ́ ni tẹ́nìkọ̀ ọ̀kan yín bá rí ohun tó ṣe é léèmọ̀ lára ìyàwó rẹ̀ ó bá rí ohun tó ṣe é léèmọ̀ lára obìnrin kan ta ó padà sílé torí pé ohun tí ó rí lára obìnrin olóbìnrin ń lé níta ìgbé lára ìyàwó rẹ̀ náà fánibí fi sọ yẹn á fẹ́ sí tẹ̀sídéèk alhamdulillah àfáà ti gbabi iṣẹ́ lọ látàárọ̀ iṣẹ́ pákó masha Allah tàbó ti lọ ọ́fíìsì tòun náà ti tọ́tẹ̀ wá lówó pé yé wọ́n fẹ́ dọ̀sán wọ́n kí zúrí tẹ́lórí ti sáìn bọ́ta ńlọlé lọ́wọ́ délé ọlọ́run ni ó sá alábàápàdé ìyàwó rẹ̀ lọ́wọ́ sọ pé ọmọ Abdullah bismillah lòun wà ní ẹ̀sọ́ pé ẹ́ lọ́sẹ̀ ọ̀sọ́sẹ̀ gẹ́gẹ́ o nínú kẹta àtúmọ̀ láwùjọ ti wà inú ọ̀sọ́sẹ̀ gẹ́gẹ́ kò sígbà tí ó lè jẹ́ ìgbà tí ó lè jẹ́ ìsìláàmù mú wá fún wa tóbi bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ èèwọ̀ ni èèwọ̀ ni pé ń ṣe píríọ̀dù lọ́wọ́ ọ̀sẹ̀ ìdímọ̀ ẹ̀jẹ̀ ọmọ ètí ìdá èèwọ̀ ni tá a bá fi yà àwọn eléyàn ọ̀sákòókò tí ọba lọ bọ́jọ̀sán déédé ni bọ́jà àárọ̀ déédé ni bọ́jà rọ̀lẹ́ déédé ni bọ́jà sàálẹ́ kò sí tó burú bẹ́ẹ̀ bọ́jà lẹ́ bọ́jà òru débi fáwọn olùmọ́sọ sínú tíraga wípé àyíwòmọ̀ àǹṣà èwo ló gbá fáfá èwo ló dájú àyíwòmọ̀ afdọ́n àfáàdó kọ̀rí mú kẹ́dìkẹ́ wọ́n kẹ́dì ṣe wọ́n kẹ́dì bà wá bá rẹ̀ báyìí pé nínú kéèyàn máa súnmọ́ àwọn ìyàwó rẹ̀ lọ́sàn-án tàbí kọ́ máa súnmọ́ lóru èwo ló dáa wọ́n sì kọ́ àwọn olùmọ̀ lórí rẹ̀ méjèèjì náà làwọn olùmọ̀ sọ aláwọn tó yẹ fún ní pé ọ̀sán ló dáa aláwọn tó yẹ pé wọ́n ní òru ló ṣùgbọ́n kò sí ìdí ọ̀dá wà lọ́wọ́ condition ti inú ilé bá ṣe rí wà lọ́wọ́ condition bí inú ilé bá ṣe ọmọ márùn-ún ọmọ mẹ́fà ọmọ ti mà tí ọba yín bẹ́ yọ́ da